هؤلاء الشهداء الذين قتلوا في سبيل الله قد أمنوا من عظيم الأهوال والكروبات سكنوا بأجل المحال في أعلى الغرفات ومتعوا بجنان الفردوس مستقرا ومآبا وتمتعوا بحور عين كواعب وأترابا لله درك لم تأنس بدنيانا ولم تسر خلف طيف السيف خذلانا ولم تعفر جبين العز مبتدلا تستمطر الذل إصغاء وإذعانا لله درك لم تأنس بدنيانا ولم تسر خلف طيف السيف خذلانا ولم تعفر جبين العز العز مبتذلا تستمطر الذل إصغاء وإذعانا بل عشت مسعر حرب في كتائبنا ترغي وتزبد إعصارا وبركانا واليوم ألقى جواد المجد راكبه وقر مؤتلق الأحداق فرحانا بل عشت مسعر حرب في ألقى جواد المجد راكبه الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان عباد الله كما علمتم الجمعة الماضية انتهينا من الحديث عن العلامة الثانية من علامة الساعة الكبرى ومعلمنا أيها الإخوة في هذا اليوم إن شاء الله تعالى مع العلامة الثالثة من علامات الساعة الكبرى على وهي نزول المسيح عيسى بن مريم عليه السلام عباد الله سوف يكون حديثنا عن عيسى عليه السلام حول العناصر التالية العنصر الأول عيسى عليه السلام في عقيدة اليهود العنصر الثاني عيسى عليه السلام في عقيدة النصارى العنصر الثالث عيسى في عقيدة المسلمين إخوة الكرام اليهود لعنهم الله يعتقدون أن عيسى عليه السلام ولد الزنا ويتهمون أمه بفاحشة الزنا كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا والله عز وجل أخبرنا بسريتهم في كتابه قال تعالى عن اليهود وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما والبهتان العظيم الذي افتراه اليهود على مريم أنهم اتهموها بالزنا والله عز وجل رد عليهم ذلك بين أنهم قد كذبوا فأخبرنا سبحانه في كتابه أن مريم ولدت في بيت النبوة وولدت في بيت العفاف والطهر فقال تعالى إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم لما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم وتبين لنا يا عباد الله من كتاب ربنا أن مريم ولدت في بيت النبوة وولدت في بيت العفاف والطهر وبين لنا ربنا جل وعلا أن مريم تربت على مائدة الإيمان فقال تعالى فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب وبين لنا ربنا جل وعلا أن مريم قد حملت بعيسى بأمر من الله ليكون للناس آية فقال تعالى واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ برحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنا يكون لي غلام ولم يمسسني بشر ولم اق بقيا قال كذلك كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمر مقضيا فهملته فانتبذت به مكانا خفيا بين الله سبحانه وتعالى لنا أن مريم ولدت في بيت الحرام والطهر وأنها تربت على مائدة الإيمان وكيف حملت بعيسى ابن مريم عرضا على ذراعات اليهود الذين قالوا بأن عيسى عليه السلام ولد الزنا ثانيا اليهود عليهم لعنة الله يعتقدون أنه هم الذين قتلوا المسيح عيسى بن مريم وصلبوه والله عز وجل أخبرنا بما قالوا فقال الله تعالى وهو يتلى من قائل وقولهم أي اليهود إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما طلبوه ولكن شبه لهم وإن الذين طلبوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا فرفعه الله إليه وكان الله عزيزا حكيما إن شاء الله أيها الإخوة نتحدث عن البواكي طبعا عقيدة النصارى في اليهود وعقيدة المسلمين الطاهرين في اليهود في عيسى إن شاء الله تعالى في الجمعة القادمة وغير القادمة إن شاء الله اللهم افتح لنا أبواب الخير والتيسير الحمد لله رب العالمين الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه قر الميامين وأشهد أن لا إله إلا الله الذي إذا أراد إذا أراد شيئا أن يقول له كن فيقول واشهد ان محمدا عبد الله ورسوله مصدق بعيسى ابن مريم اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحابته الكرام وعلى اتباعه الاطهار ومن سار على نهجه الى يوم الدين يا قوم يا رب ɔna yɛ na onisiana fɛ ɛha bata abisanawa yara ke wiya den yi mutu nɔbɔn banya nɔbɔn banya ni ka de kare ni ni zuhuru mahdi imamu mahdi ɔn bɛ b'a bɛ de kare nini ni yɛrɛ yi dajjal ɔn bɛ b'a bɛ ɔn mu yi do tɛ kuma de kare ɔlan mɛmɛ tuntun mu de kɛ o ye diye sere ma do muri sere ko ni am fata dajjal oni anna naji wannan to hoda annabi nuzul isa ibn maryam alayhi salatu wassalam ono be oyimi oni annabi isa babe anaika is popularly referred to generally by the english word called jesus christ agumi ka ɛho akinda ka nabi isa ba bɛ ɔpɔ mori nyɔnyɔ dala rɔru nyɔnu ɛna ɛbɛ kɔ mori mu ɛsɛ bɛ kɔ mori mu na agbɔ bɔ ɔbɛ sika ɛyɛ nabi isa wɔta tse ɔdo tibi a nabi isa bɛ mi jesus christ abika ɔnɔ yɛ kɔ. oye omori hàn mi àwọn omori hàn mọ̀ta bẹ́ẹ̀.

ama bɔnu mo kɔ alɛ yàtɔ nyɔ wòle si jus awo kana wọn bɔ bɛ paapa ani bɔ bɛ paapa ɛna e mi gaagu inu ma ne bɔ sa ɛna e mi jus ɛna yawo ale yi lana lɔ abɔwa ɛnu bɔbɔ bɔwa ɛna mi ɛna kesa sa ne bi sa ana bi kristian sɛ ɛdɛ ka ina de ma sɛ ko ko mo ni maa hɛn na nyɛra mi ni islam yahudi ni olu n'o mo tuba di jews akida ni inuwa nini ana yi ka ɛnkɔtɔ sɔgɔ jɛlɛ dɛnyi wodowodowo yɛ atɛlɛ dɛ kula wa eye ti du ɛhɔnɔ ni dɛnyi akɛ nɔbi sayɛ ni zi ɛnɛ ase kɔnkɔtɔ yi abɛ kura ɛsɛ ni dɔtuna ni inuwa yɛ wele tsi wa wele tsi wa bi atɔwura wa ɛnji wa zabu ama danyi se ayɛ ni kakɛ ɛsɛ asa ni tɛlɛ izene dɔ tena nɔ ka anabi isa ojɔ taa o ka ozi rɛ kɔli sa o nuba sari ka dama kaa ɔda ba kɛnɛ kɛmure nu ɔjinɛ hu ni iri nɔra ko ɛŋɔlɔ na ɛŋɔlɔ olokunku na ɔza alibarika ɔnɔ mori tu kɔlɔmani ka abi nnɔma jinɛ hu na nimɛ mu na wa se ra yi mu na wa halaka minɛ a ka ye sɔrɔ ne bi isa kan jesus christ ne bi isa ko yɔrɔ t'aw de a ko kɛ ne y'a mɛ maa ye dɔw ye wuli e sɛgɛ nin dɔ tɛni kisigira dɔw ba o mori sɔgɔnɔ o t'a la daa ka ye ni kirece ye ce gan an ka an bɛ taa yin sɔrɔ tun nisa ka o bi kofure ka yahudi ɔnɔ ala kɛ ni wɛrɛ wa ɛ eh, a wɛrɛ de halaka kɛ halaka isana ikomuri wasi kaskanchi karawa isana ikomuri niyayemi wele enenya abi technology enenya abi suwaye ama ene mi tuli state of israel lo e kana unabo umuri ka e wal wal wa iz ta'dhanna rabbuka لا يمسن عليهم سوء إلى يوم القيامة لا يبعثن عليهم من يسومهم سوء إلى يوم القيامة أمريكا ده omori ko wallahi on ba ko le ni ni gwa tona ka be ba su ya yahudi bolo de don dure ka e be state of israel le la wa we ka ni bom ho na je to ka do a ho ne we le ah adolf hitler on yakene oh 12 million jew ade ko omori wa ọ̀dẹ́ni bí àwọn wa àlàyé àwọn because báwo kẹrù ìmọ̀ bí akúrẹ́ tó èyí ọmọ ẹ̀dẹ́ ká sẹ̀mí iná wà sẹ́yìn náà yẹ àwọn yà understand ló wọlé lẹ́nu àká àmọ́ wà sẹ́yìn náà yẹ ẹ̀ máa sàṣà o ibi èdìsọ bí àwọn kúrò ẹni múlẹ̀ dìní ẹni kò múlẹ̀ kò máa máa ń sọ àrùwá àbùkárí jẹ nílẹ̀ yà mẹ́ somebody wà fún àdó máa disgrace yà wúni náà yẹn number two ọbẹ̀ wà káwọlì alẹ mariam bùtánà àfihàn àti ilẹ̀ ilẹ̀ yà káyé mary isa alayhi salam ka ɛni akonya nebi isa o ɛya akiwuso nɔfɛlɛ yɛrɛ kɔnsɛ akoamɔ ɔ ɛnisɔnɔ na soso yɛrɛ wa bamajɛ omori anani ɔla dɔni mary omori bana wa taala daabu yi wa ka ɛdijɛ nijɛ alikɔmɔ ka ɛfɛ tunisa aya one fifty six omori bana wa taala daa sɛ ka mariam anama nebi isa mariam mother omuliro nasulika inirihe kumukumu ama inirihe haika ama inirihe naika awulehi albarika ama omuliro subhanahu wa ta'ala doka is qalat imra'atu imran onyi maryam anabi imra'atu imran anawasi imran omulika tamai ewantumu sallallahu alaihi wa sallam dowa kutani azao ka anyumuni onyi maryam

ɛmi ndazɔtu lɛtɛ ma fi bɛtɛ muharɔrɔ isana yi ne de kama nirɔn mi ya dɔ ɔmɔli ma promise maana ma lafiya a yi kɛkɛ nɔba mɛ muharɔrɔ bɔbɔ a wɔn na yi ka ibada kɛ nɔba mɛ ɔma kɛ ɔmɔli kɛ na ɛnyɛ sa dama promise ɔmɔli ɔnyɛ na ɔnɔ ìjọba nìkan kọtàkọ balùwẹ̀ ni dókòwò ní náwó accept this accept this from me omori nawa dɔwure mɔ dɔwure ko maa dɔ aduwa o lɔrɔ ka enaka ata sami o lali omori ɔna o ɔnɔ yɛ omori ɔna o mana hɛ o awɔ dɔwori dɔyɛ sɛbi ni yanni lamma wa dɔgɔta omori subahana wa taala yi sɔ baali mura aya na tɔ tɔ five and thirty six quran chapter quran chapter three verses thirty five and thirty six umar falamma wada'ataha ijo sujono ma jora mi maria maria ko nyani bisa ijo nyana na ma do nyan ka rabbi inni wada'ataha unta umar ozima ba mo ama onye na obi ozima ba ma onye na obi no ewo muri wallahu a'lam bima wada'a umar ewa ye kekere umar subhanahu wa ta'ala omori ese na ahịa ozi asị n'ozi ewe omegbo nye ne ewe omegbo albarka anaghị n'ozi ọmata abraham eyi ori agwa ọtọ nọ ọkọrẹtị akidi anaghị ka ya nọ imere da onye akida anụ ọkpọ agwa onye akida anịbọ anịbọ na ka o oh. oni oni igwe oni igwe ole mo jọ nọrọ bọ ṣe àbí èsì jọ nọrọ lórí abúlé mi yẹn o káwọn mẹrin náà jọ lóku ẹni bá jọ gbà omotuma ma ọdọ ọdún yẹ kú n'oyi yẹn náà wà nyà àlùbáríkà yẹn náà ẹ bá nyi ẹ bá àgbójọ n'ọrọ nyà àlùbáríkà dányẹ náà ẹ ẹ bá bọ nyẹ náà nyà àlùbáríkà dọ n'ọrọ yẹn wọlé sẹsẹ kẹrù kàlùkù sáà kuma dɔnkɔri yɛ wa ɔnyɛ nɛ akɔnɔrɔ wɔyɛ asuman kɔnyɛ nɛ mɛ ɛmɛ akaele ni ka ye kasoro ka ye ɔnɔrɔ ɔkunɔ nyɛ nɛ agogo kɔrɔ nɛ ɔnɔrɔ nyɔnkumɛ nyɛnɛ nyɔnkumɛ ɛmɛ ka kaele ni sɛsika kaele ni n'o ye wo ka ye wale sɛ zɛkɛri kalo onza o jɛ ni mariam ma E nyɔnɔrɔ. Anabaya, all of there, as one king, sorry, Mariam Mehan, Abda Mehan, ọ̀nà mẹ́rin sára jìnnà fún wọn bẹ́ẹ̀ ẹ̀sọ́ wà náà mẹ́rin dẹ́ẹ̀ ẹ̀yẹ wí mẹ́rin dán alayhi salam wa inni samaitu ha mariam dɔnka mana yɔ ila ha kɔnɔri mariam wa inni o edu ha ka ɛmi isimesi sero jɔnna ɛmi daa naa yɛ e, dani bila isime sisoro jɔnɔ ɛyɛ bi daa so tiri gɔɔbɛ isime sisoro jɔnɔ ɛyɛ bi daa so kɔwɔ doo daa so tɔ ahɔ inni uizu ha isime sisere bika uizu ha bika maa se wo muri sisere bika ɛyɛ wɔn kɛnɛ wɔzori yata ha demura ojɔnɔ rɛ b'a ma maa le se wo muri sisere ɔnyɛ abaduwa yi o ti da abaduwa yi من الشيطان الرجيم ومري ويمنا ما سنسل دمنا سنسل جنو لما بلك أدوى النبي صلى الله ما وسلم أشهد بالمفتة عليه الصلاة والسلام أبزن بمنهج أنا في القرآن أو تربية أني تربية أني أسهونا كأشي كأني كلام أدوى ɔnye ɔmo du a ɔnye osutan dɛ ɔmo du ha yi ade osutan e, dɛ ɔmo du ha yi e. ɔno no naa soso e, yi ka mariam bama eniri ahɛkɛ bama eniri heboro bama eniri anayika owurintɔ ekiri anawura miyɛwɛ eri yɛ nɔni eri yɔ ɔmɔdi subahana wa taala dɔwɔra ale sɔrɔ yen k'a misi mariam ma ɔpipan ko pipo boro ɔpipan ko ɔpipan tozi o da ko mori dɔwɔri subahana wa taala dɔwɔka fata kɔbala ha rɔbuha bi kɔbuli hasan ɔmɔdi subahana wa taala a duwo nyanɔnɔ dɔw mori dɔwɔtɔrɔ yɛrɛ so ka namba wa nazartu laka ma fi batni muharrara ka mara mi nazar mara mi kivo ara nyi e mara avau ka uje na ne ka mana ke ke wa me do mo de duan da ka ke ka no na aba sho ko me do mo ri men ka o si sere do mo ri sere ata be do no nyan ba wa ambataha nabatan hasana do mo ri ka do en ka bataha nabatan hasana بأن الله تبارك وتعالى رباها بتربية حسنة دون مريد ذلك people go رأس مريم وكفلها زكريا ذلك النبي زكريا أسجد وقوبان أوزي أمما النبي ني أنه نمنا تعلقوا كمانا نمنا أو زبيني ɔdɔbi ne nika ye ɛna adudɔ ne ɔdɔbi ne tiga bɛntu ne ɛma bala kɛnɛ aluku gbɛni ne kura ɔdɔbi ne tiga ɛma fe ɔpaara dɔkɔri sɔgbɔn ɔdɔ la daa se zoli ka ìjọ àbọ̀wọ́yà sɛ hapun yorùbá náà kẹlẹ́ mọ́ daa bẹ́ẹ̀ ni dɔw la se kálọ̀ mọ́ni bẹ́ẹ̀ kala mun na sin cherisa da kɔrɔ tɔ bɛ kala mun na sin cherisa do le yi da e wa na sin cherisa wo kala mun na sin cherisa na da ka e bi kala mun na sin cherisa yi kala mun na kala kala mun of education kala mun of learning kala mun tadris e bi kala mun ni shurbi eh, yani المنزل من عند الله da ne bi zakariya da ne kala wannan a bɛn ni dɔw la ko kala wannan da man da ba ne da man bɔ da ba ne da sɔ kaana mu be so da e jɛ ahure wo we kala mɔ ɔn kala mɔ na o zɔn mɔ bɛ ba ɔne yɛn da ka kala mɔ a ne zakariya ɔ bi bɛ da ka zanɛ zakariya a sɛ kɔrɔba ɛbɛ sɔn na tɛyi kɛn daa paa daa sɔm daa da hayam ana yi ka ezɔ ahikɛkɛ naa ɛnyɔ naa o tɔɛ lɔ atɔ daa yi ka ɛnɛ mu tɔ ne zakariya salamaleykum tɔɔrɛ na aw dahi sɔɔni tasiw daa rɛ seɛ mariam aleyhi salam. anabi zakariya ezɔ daa yɔ dɔɔla yɛ na da yi ka hɛkɛ kɛnɛ mariya ma mɛ la yɛ mɛ turu mu nɔ ma rɛsi ne lɔ wajɛ da e da ha o kɔ kɔri ni duka a n sɔrɔ yɛ n'a ye ala ye kori mi yɛ sɛbɛn ti sɔrɔ yɛ kori mi ɔ bɛ ka a ne bɛ kari a ɔ ni mariya kɔnɔ na lama inu mɛ dɛrɛ kan ɛtutu wɔn ni sɔrɔ na wɔn inú rɛ sɔ yi zɔ àti ɛtutu wɔn ni sɔrɔ na ìka inú wɔn ahẹ́ ẹ̀dín náà lɛ lórí kúrẹ́ yìí zɔ ɔyà bẹ́ẹ̀ wí. ɔrẹ́ náà inú wɔn ahẹ́ dé ìṣe náà ìka ìṣe inú wɔn ahẹ́ ɔnì sɔ ìṣe inú wẹ̀lẹ̀. tó alẹ́ zakari alẹ́ nìjọba kọ́ ọ̀dà kan yẹ́ mẹ́rin anna lakin as small as she was, Maryam alayhi salam qalat huwa min indillah. Ina muri na wuri ko muri a kusa ya wuri. Da ga yin inna Allah ya rubu ma ya sha min ghayri hisab. O muri subhanahu wa ta'ala ona amanki yolonde ezeri ona amanki oyeyola oyiwola owonola lahoyola omuri ha ko ghayri hisab ɛnyɛ bɛgɛyɛ nisa ɛnyɛ kasa ɛnyɛ kasa n'awo kare mɛ so ɛsɛ n'awo kare nɔ ha o mɔri fɔ nɔ ta la a se do wa ne ka o mɔri fɔ nɔ ta la o si yɛ do wa ne o yɔ a he do wa ne. ana mariam da yi a kɛ na esu kura na yi ka yi mariam and the anyway enyiwe ina abuwo no mori kiyete enyiwe hone ere atawra baya abi zabura baya atawra baya anan hure na he uh, old testament zabura baya ene baratini samson proverbs ini bible abi ke injila baya ene new testament ọ̀nà ọ̀yọ́ atabuwa na ono muri chete enyuwe anamane nyi ile eka ne Maryam as distant as this as precise don contain a lot only Quran is a challenge enye na fẹ́ gbogbo ẹ̀ nà lẹ́sẹ̀ ẹ̀nẹ́ màní yín they can defend Maria by this jọ a kò ní sá anáyìí ti ju èrè dẹ́nu bẹ́ẹ̀ bí wọ́n rẹ̀ mẹ́ ní èyí down. donc diviane akakumana masɔrɔka nu ni ama mariam the mother of god mary the mother of god ẹyin ìsẹlẹ different di mariam kunu quran ọmọdé náà lánàá lọ́la àṣẹwé wẹ́rẹ́ wọn ní sọ ọ̀yin mariam ọ̀mẹ̀dúà mariam amema, mariam omori bɔn nɔtɔ la dɔn na soro ye ka edze mariam idzo si mi dze ne dze anabi isa omi omi ɔbi asi yɛ ya ne hɛ omi aba ne hɛ yɛ ka omori suba nɔtɔ la odono zi mɛrɛ ya odono zi mɛrɛ ya omi ni odana ne hɛ zi mɛrɛ ya o bi no ni sɛn sɛ nyɛ mɛrɛ o mo ti bɔ na wa taala daa kaa yɛn ka wɔsi bɔ fili kitaabi maya aya ni mi kɔ wa ka bɔ yan na bɛ ne ni sura tu maria sura tu maria wa ne quran the chapter of mary sura tu maria enyiwe ina gbɔ n'omori tiɛ tɛ nkudi injila ana ko bɛ ni kɔ baibu and one in Bible, any chapter, I'm not telling you, sorry, this is chapter of Maryam, any, any chapter of Mary, Quran on Yakan on your, like this. But Islam are the true picture, the true position of things, and I happened, recorded by history. One in Bible, when they the gospel of Barnabas, gospel of St. Paul, gospel of St. Luke, the gospel of this, and I the gospel of Mary in the whole Bible. I'm on the Quran and Surah to Maryam. Surah chapter anake e dedicated to God onya nabi Isa alayhi wassalatu wassalam. In Surah to Maryam, the chapter of Mary in the Quran. Watch on ayah 16. Quran 9 36 amma a gobe idan mi iska ka ina ajin kane e mi to ban ni bisa e ka wa ba akwa ma da wani ka o sa da hudan ya ka ni o mo tuma na wata ma o ko was ko fil kitab maryam idan tabadat min ahliha makana sharqiyya o mo rika ka in sana ka tare tita in maryam ka inu mana e ki maryam o ka kole in tabadat min ahliha o kana in e azan دون عين محراب دام أهكا مكانا شرقية دون مفهولا دون أها ودين إيست ọnọbi enumọni mariam si mu wuhu dọ ya maheke eyi ni jerusalem doni beitul laha ɛdɛ agyesɛ ɔbɛ ɛyɛ no dɔnniɛ no ɛnɛ bɛtlɛhem ɛnumɔ ne mariam sinamorɔ dɔsi ɛrɛ anabi ɔda ne bi sinamorɔ فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشر سويا إننا يجن أنا سمرة آه ده ده كده إسابة onye ọnọrọ ịma na ure ya ọda wa mmanụ nọsụ ya daga aha ya dama ya ọnọrọ wọn ahụrụ ya ẹnọrọ na ọnọrọ o mezo da abụọ ma ya raka rẹ da abụọ a ọrụ ebe ọrụ ọnọrọ kwụkwụ na ẹnọrọ ebe ama ne ka ɔno ro yi sɔka kala inni a'udhu birrahmani mink in kunta taqiya ma ko isere hungo mori ko sere mo no e ɔno ro na ja wai ko anya mo he ba ko wai ko anya mo he mori ari ko ahore kigilan qala abuk malaika jibril atuya ana manuriya malaika jibril ka innama ana rasulu rabbik utoa tuhu do muri ne me bon tuhu do muri betu li ahaba laki gulama zakiya ka mashenu be bawo enu bi aizonu muri haba mewo anaika ozi ojo be na ika zakiya ojo nre shwana ko ojo kumukumi ojo na ko muri ho se e wa sa koton meida ona wa nabi isa alayhi salam qala tudaka anna yakunu li gulam ọmẹmẹ bó sún gamamoyi wàlám yẹn tọ́sí ní báṣà wàlám yẹn tọ́sí ní báṣà ọ̀nọ́rọ̀ ẹ̀ mọ̀fọ́ká yìí la ẹ̀mọ́nọ́rọ̀ ẹ̀ mi la lójú gamamoyi wàlám akọ̀bàkìyà ọ̀nọ́ ẹ̀ ọ̀nọ́làjì akọ̀mọ́jọ́ nàlẹ́ mẹ́àkó nyọ́nọ́ lójú ọ̀rọ̀ ká ní nàbọ̀ de wàlám akọ̀bàkìyà dì mẹ́wàá ṣe wọlé dì mẹ́wàá sọ̀rọ̀ ká ɔn mɛ wɔsi tɔmɔ ko ni ɔla ni ma lɛ kiri kiri kɛ kazaliki ɛdɛ nu a kan tɛ kɛ awɔ mɛ kazaliki wɛni ɔnu ɛfɛ ka ɲɔgɔn na wɛni wɔ tɛ kɛ ama ɔla rɔbi kuru wa ala yahayi ɔmori tɛ mani ka mɛsɛn wɛrɛ la ɔmori ka ka ka ɔrɔ ne wɔni sadɔ yɛ na mɔni ayɛ wɔ sɛbɛ kɔɔlu kuma ɔnyɛ ɔrɔ yɛ ka ɲɛ. Muhammad very simple. Ilé ama rọ̀ ló ní ẹnu kọ̀mọ́ rẹ̀. Ọ̀ni ọ̀gbọ́nba wọ̀lìnàjà alámú ayọ̀tàlẹ̀ náà. Lóòjọ́ náà wà á máa dọ̀rí sáyẹ̀nsì àbẹ̀rẹ̀. Dọ̀rí miraculous sáyẹ̀nsì àbẹ̀rẹ̀. Ẹni bẹ́ẹ̀ kúrẹ́ níbi ìdẹ́ni mú ká máa wò tábìlì ní ìjọba yìí. Kúrẹ́ kúrẹ́ níbi ọ̀rọ̀ àmọ́ ale nyana o ana ka nyana dɔw san yabɛ dɔw ka ɔlɛlɛ o ka to mori o mori a ka ta san san san ìjà wọn rẹ wɔrɔ mɛtɛ minya dɔw yɛrɛ bɛ ayamba k'u to mori k'u fa na wɔrɔ la wɔrɔ kan na amara kɔkɔle ya dɔw kuma ne ka kura ka wa wa dɔ tɔ ɔ wɔrɔ. فحملته دون الرجال انتظر به مكانا قصيا مريم وجنان جيب كوكوني جدوش وكان نحن بعيدا عن أهله وبعيدا عن وجوه الناس وبعيدا عن المهراب dɔtɔ kanya nɔlɛla nahala kɔɔlɔ le bala ki ɛtɔ kɔnɔ gbɛɛ li da nɔlɛ tɛ ɛhɔn ni gbɔ da yɛ tuure sɛ kɔrɔba n'a ka amɛrɛ n'a da ha ma kɛn na ko ki mɔra sawi wa ma kɛn na ko mu ki ba ti yɛ a da o o bolo bi ɲɔ o ɲa o inú na bɛ fɛn mun na da o insha Allah ta'ala gbogbo àwọn ọmọ ọmọ ìjọ kú bá wọn àmọ́ iye ìjọba ẹ̀ka ọmọ àmọ́ máa ní bí ìṣá ọ̀nà ìdíyà ọ̀nà nọ́ọ̀dọ̀ wa owó ìjọba náà wọ́n bá la gbaná mi ka ara ní ka níbi ádám aná ìwé àdá ìgbà àmọ́ tó ọ̀nà ọ̀nà ká dákú àwọn. dɔɔni ni an yɛ mɛ wɛ a na a yi ni ko mun kɔnɔ ka la ne ye kɔnɔ wɛ ko a n'o ma na ɲɛ tɛ yɛ da n'o ma na ka tɛ yɛ ko mun yɛ ti mɔɛ mɛ tɔgɔ la ɔn ni mɔɛ na ka aw la mɛ yɛ a bi a ne ma da ni ni ɲɔ ni ni na da la dɛ awɔ dam mɛ hu ne ŋɔnɔ ɔn nyɛ da ɔn domori sɔnɔ dɛ dɛ gale nyɔ na jɔ ɔn nyɔ nyɔ nyɛ da domori gɔ ɔn ta ɔn nyɔ domori sɔnɔ da dɔw de te sɔsɔ ayi mɔ ina masala isa ina ŋɔn ka masala ada ɔlɔpɔpɔ mi tora mi tuma ɔlɔlɔ kun faya ko ọmọ sọgbọn ọwọta ala ọkọ ìdùnnú tó ànẹ́bí ìsá bóyá fún ọkọ tó ànẹ́bí adam kọlọkọ ọmọ ìjọrọ ànẹ́bí adam wọn náà tó wọlé dé. ثم قال له دبرك هذا يوم كن يعدي فكان كما أراد كن فيكون يعدي يعني تروح أن تنجب به kalam bi basɔ bi ke di ko lɔ ba ha a bɛ ne ba da mɛ o ɛyɛ nkunu kura ne bi sa ano mɛ bima na ɔno mo dule ka ɔmo yɛ ɔka sɔ do ka ane bi sa bɛ wa ka ne ma te mi nyi wa ka ne ma te mi nyi ane bi sa yi ye wɔ ɔbɔ mi wɔ te ka wɔ wɔn ba yɛ ko ɔmo ba wɔ na ɔmo ta ɛwɔ yɛ mo ti bɛ ane bi sa bɛ ma do ane bi mori ala nyɔbara maa yɛ kɔn ne ma sɔn mori ala maa ye fo dara k'a kɔ ma o mori a k'a kɔ maa yɛ mɛ zɛ ka nyɔ do ka hɛn awo la kɔ ka nyɔ mori yɔ ka nyɔ wa ha sarila wa subahana allah ta mu ala fi ko. ezo mori kɔn soso yi tɛ dɛ dɔwɛrɛ mori a soso yi ka mariam ọdúnkúnkúnmọ́dún mariam banapa tẹ̀lé so iman tẹ̀lé so ọ̀yẹ́dàwọ̀ kuma dẹ́mu yìí lálẹ́ sunu yìí náà mi yíyá ni obe ọ̀yẹ́sìnbó yìí ìrètí ọ̀nà yahudi ìrètí ìrètí ọ̀nà abẹ́rẹ́nàwó ètí kọ́ ẹni kakọ̀nyá nọ́wọ́ ọ̀nà ọ̀bà ọ̀dùnú jẹ́ akedi yahudi ni again ina ne bi iza ɔreka ɔne ne wa wɔn ɔne ne la de ne wɔ de ne kɔ ebantse de sɔrɔ ne cross yɛ ɔmori kɛ domori aka ɔmori sɔrɔ wa ale wa ale sɔrɔ ka wɔkɔw lehi atɔyi ka ilé jọ́nà ni yahudi lè je ọ̀rọ̀ lómọdé kò nyá iná àtọ̀ ìka ọ̀ní yahudi na kàkà iná kọ̀tà nà lùmẹ̀sì ká ìyàwó ìyá the christ ká ìyàwó níbi ìzan alùmẹ̀sì wù ìzan mùmádà ìzan the son of mary ká ìyàwó rasulillah ìzan anáka messenger ó mọ̀rí ọ̀yọ́ ọ̀nkọ́ mọ̀rí ọ̀yọ́ subhanahu wa ta'ala lómọdé kò wà má kọ́tà lóhùn ɛnɛ wɔ wa maa sɔla kun wo ɛnɛ kɔrɔsifa yan ɛnɛ kɔɛ banjɛ wala k'i su bi hala wo ama o mori wana mi ka ɔ a kuyɛ to dɛ olu kula yi ka ne bi isa ɛna mɛrɛ asa yi o ni nisɔn tɔ ale yɔrɔ lɛ sɔgɔ ne ba falama ahasa isa minnu kofɔ kɔɔla man ansɔri ilallah. ɛgya ne bi sa reka a akamoade no se dɛ mu ɔno tukɛ hɔ ano dɔka ɛnam kumɔ ɛnam kumɔ yɛ joyɔ no kumɔ no domo sumɔ no a dɔsi akyɛri anabi yi sa dɔsi kɔrɔ no anke sɛyi na ali rɔdi allah anhu rɔdɔ yɔntɔn mu yi sallallahu alayhi wa sallam ìjà mi ti jira ọ̀rọ̀ maka dáàbò madina dan and sayyidina ali ibn abi talib radiyallahu anhu dɔdɔ kɔnɔ tɛtɛn ini bɛɛ dan nebi ana kɛlɛ nira ke jɔnɛ na ba wɔyi ne dan nebi tɛtɛ ah, sayyidina ali dɔ kɔnɔ tɛtɛn dɔsɔ ntontomori wɛrɛ dɛlɛ ne yi do ntontomori do ta la o do ntontomori o do tɔɔna ɛdiyabɛ tɛ ne wɔ a ne ka diya ne ne ta ali yɛrɛ ne bɛ ntontomori tɛ lɔrɔ yɛrɛ awɔ an ne bi sɔn mɛ ka kɛ man an sɔn. wuri nan do wuri ko annabi sa awa wa hele in ka da rana tare ka woni dika aware ma wa hele on rowe dos mi jiwe do war mi he anan on ya wa ka do ne on mi jiwe do mi he do nyono do mozi do madini do koreko annabi sa kaman ansar ila allah qalu نحن أنصار الله آمنا واشهد بأننا مسلمون يا دو يا رب وي ساكريفايس أما بيبين ميكا بأننا مسيحيين لا لا بأننا مسلمون ala sa san ni biza ma ma ne en biza de ka du dibe ni kay muslim bi a bokko mo ni ma ne ada bawde ata ele ko nyaare muslimu قد هو سماكم المسلمين من قبل وفي هذا أمري بنايا بل نما كان إن وانا بل تبولا ده هذا مسلم أنا سأجلان كو لو وش النبي سوا هذا ده لو أنا يهودا ده هو ده كوسفا ده kutuban ɛsɛ mɛ ɛgye ɔɔgyere tɛ agye na ɛfɛ good friday ana ɛkɔ agyere ne kene so wa ne ne nsa wɔyɛ kutuban na ɔgyere kɔ agyere tɛ sɛ good in the friday ana wɔ ne bi saa awolɛ ɛla wɔ ne bi saa good friday awo kɔlɛ mu saa wɔ kɔlɛ mu tɔmɔ mi bad friday wɔ sɛ good ɛnɛ kó ɛmu kɛ wɔn na asɛ ne bere dɛ kɔɛ agye sɛ kuudu ne kɔɛ na wɔ dɔ sɛ kuudu ne kɔɛ mu kɔɛ wɔdɛ wɔri ɔkɔ nu kɔɛ wɔdɛ wɔri awɔ sɛ kuudu ne kɔɛ mu kɔɛ dɛ lɛ nkɔ wɔri yɛ nɔ yɛ ɛkɔ na nu wɔri yɛ sɛ kuudu di nu ɔkɔ mu dɛ agye ahama wa ɔgyɛrɛ agye ne kɔɛ agye ne nɛɛ mɛ yɛrɛ yɛ nu ɛka mɛ wɔ agye ɔnsɔn de àwọn John ni tó tó o tó yẹ mẹ mẹ mọ kọfẹ tó lé jọ àti ọ̀nàtẹ amaisement yẹ ẹdẹ ni ẹdẹ ẹwù ni ẹkẹni wà hàwà anabi isa ọsẹ ọsẹ bisa jọ nyere otu ka wọ anabi isa yẹ jọ nyere ana ọrẹ maa lọ. ɛzɛ ba nyɔ la yɛ ne bi sɔrɔ ɛ ba nyɔ la konya ɔlɔ yɛ ti konya na yɛ ti sɔrɔ akɔ dɔwɔ yɔ ɛni min omo ila la yɛ mi nɔ nabi ɔmo ɛ ba nyɔ la ɛ yɛ ti sɔrɔ na ne bi sɔrɔ akɛ dɔwɔ kɔta kɔ dɔrɔ dɔw mɛ hɛn dɔw sɛ ɛfɛ lɛ o tó mo ni ìyẹn kuta la ɛ lé lé ayi mo ti ba so omori da wama kɔtɔlu ɛnɛ wɔ wama zɔlabu ɛnɛ kɔɛ bantse ɛnɛ kɔsɛ baaya wala tusu bi ala ama abisana kunna wɔ omori kɔnɔ mɛ kenere kisa akɔnɔ nɔ ɔnɔ bɛ kenere ɔnɔ mɛ nɔ ne bi da dɛ wɔ dɛ kɔrɔsɔ yɛ dɛ ajɛ ka ɛni ɔna kɔrɔsɔ yɛ kuma dɛ yi ka cross cross ɔn that is that is the the crux, the theme, and honoring the origin, the source of the Christian belief. Where the people of the were not Christian, and then. Because while that guy I can't it, any bible that handle jesus eh jesus buka celebrate sign on him look at the greatest sign on on jesus oh sorry the sign of the Jonah. As so the sign of Jonah, the sign of Jonah of Israel, and you Yunus, not Nabi Jonah. When you come to you Yunus or Muazi, then a crowd of Doja or Corona, never, never. baby, don't hold any They, they, you go by moon and wait. Then don't be three eh, days and three nights so ɛdini jesus ka sign and the greatest sign and all ɔbi ka ananke jonah may spend three days or three nights in the belly of the fish that is how the son of man anyone one of the son of man and the bible i'm not putting it out of context i'm not in poverty very well such is how the son of man is going to spend three days and three nights in the belly of the earth that is our one Donna spent three days and three nights in the belly of the earth. For, and according to the Bible, this is the greatest sign of Jesus. And Jesus was a while the greatest sign. So greatest sign not the way faith, how we sign now. And any sign, a word and the Quran and faith, how we Islam. There were. Our on Friday, good Friday. One day. I, I John after the three days, three nights ini belly of the fish na yesi after number five three days three nights in the belly of the earth ah one friday the one day go around friday from saturday ah oh i have it now eh from one day one night ẹ kú saturday ọmọ ọdọ ya two days one night ẹhẹn eh, eh. saturday from sunday ah eh? two days two nights uh -huh. so sunday mọ́tà ya eh? three days two nights go eva afi mary magdalene mi náà mọ̀ ní ẹ̀jọ̀ yẹn mẹ́tọ̀tù so always plan this test of test of history don't plan this test of history so i don't think where we dey that time báyìí báyìí arithmetic miscalculation ana yi na yi ni ko n'o mo yi ka ye calculation n'o mo wuli ka suma wa kɔba ka ɛlɛ o ne bi sa o o yoo na ɛ o na kɔrɔ sɔrɔ ɛdɔ de bi yɔ how many days how spend how many nights how spend in the belly of the bee or belly of the ant aw da mi ye wuli a kiri ko mo ni ɛ ne bi sa o ti sa o ko ne bi sa. وما قتلوه وما صلبوه ولكن شبه له لهم وإن الذين اختلفوا فيه أبنك أيا جاهي أيا جاهي إلى النبي صلى الله عليه وسلم دار فلوان إلى نمولك لا في شك منه and even for nothing more than conjecture they are following conjectures and then banana guess it's guess ana ɛka aban who fail ana question be fail the test of history with our calculations from the bible not from the quran ɔmɔdiki malahum bihi min ilmin abɛn ne mana kan ɛnyi kunyara ni ananyi knowledge of it because anabi sɔn ta ɔmɛsu ɔmɛni dɔw mori ka ɔbɛrɛ mɔbi ne yɛn do ebe tuka anyi wɛ na atubu tɛ to yi kɔnɔ dɔ anabi sɔn ta bi ana nana tɛri ba yi ana kɔ wula wana ni ni kɔ ana bi sɔrɔ ka nyɔna a tugu tɛri tori nana ba yi ɔmɔ ni gɛɛsi wa kɛnɛ o la mɛ maa la ko bi hin bi na ɛli ɛni kunya lɛ ni ana kɔnɔ n'o yɛ ila ti ba a fam ɛbi kɔnjɛtɔra fili ɛbi o yi foli sɔ yi gɛɛsi da san yuri haliti in sun nuna ko wani mabu ka dan yuri haliti wani kur'an abu ya ne hiza o mori ya ka e o mori ya ka bi ne lokan ne hala bi ne yidu da ko aba mi tere wa sa da do so wa do do ayi kur'an amma wa ba that shall be gospel according to Paul according to Paul according to according to Quran is sorry. Quran according to Allah. The only we do Quran. Quran is not even according to what Rasulullah. Ile no muri okada according to Rasulullah yake hadithu kursi ya Quran au. And I have it. So Quran from definition and very clear. Umuri kuwa ma qataluhu yaqina. Umuri clearly and never bal rafa'ahu Allah ilayhi. Umuri bana raise anabi isa mun na sure kwete nuri sure ni dan an ruwa wa kana allah azizan hakima wa kana allah azizan hakima abu kumuri is the almighty hakima is the all wise umur zame dwele ka in quran azizan hakima ukata umuri bana bana wa roye ukata la ne ende ya musulmi ne bayan azamuri osgoto tuno da ke bayan kenan anke mu gendelo okomuli awo kakoma bayaya muna okoko osele okomuli yomi abe na se dahi omuli muna oselewa abe na ke okomuli omuna odestroy ɛdɛma ke okomuli oboro na ɔde mɛ amasa nyinero ka abele na me okomuli dɛ ɔhɔ islam anyisɛmu islam wallahi islam dinu khalida ila yawm alqiyama wala islam mɛtɔn mɛ náà lásán islam islam islam yóò kata fún wa amẹrika ẹmẹ náà islam ẹ ah, islam adé abẹlẹ wa o yìí lẹ́mìí islam ẹ ní london ní britain ní uk as a whole islam bana kọ̀ọ̀kan day in day out. to omori alaziz alhakim omori bana ẹ ọ̀nà gbọ̀ngàn kata náà ẹ eh, ɔno nya abere ana mika wokatɔ mu yɛ ɛnyɛ e, ba yɛkɔ nyɛ nan inshallah taala ɔtɔn bi akidi yahudi ɛni mariam akidi yahudi ɛni ana wuli mariam alayhi masalatu wasalam inshallah taala ɔsan abɛ ibi asanani sɛbi akidi amu bɛn nɔta ɛni nasara ɛni ɔya ɛni nani bi isa ɔnya nɛsɛbɛ kidi kɔ mɔli ɔnu mɔli kaya an kɔntɔn mɛlayi sallallahu alayhi wa sallam kuma ɔn mɛ ba bɛ an kɛ dɛsɛ nan tse ama ikpe ni to bɛ ɔn mɛ ba bɛ pulɛ pulɛ an na sɔn ka ɛhɛn b'a ta mɔli na o ko anabi isa e wo na debo to panya na muna ogogo nawo onya muna ogawa nawa onya nawa ye di uje di di uje muna ogo sei nawa nawa ese anya ne oya nawo duwasi uje ile duwasi me namor tukuna auladan barin warzuqna banatan barra bi rahmatika ya arhamar rahimin اللهم افرغ فساد قلوبنا اللهم افرغ فساد قلوبنا اللهم اجمعنا على الهدى والحق يا ارحم الراحمين اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والملحدين وأذل الشرك والمشركين وأذل الكفرة والكافرين وأذل النفاق والمنافقين وأذل الفساد والمفسدين إنك على كل شيء قدير فإنه لا حول ولا قوة إلا بك يا الله اللهم فك أسر المسرورين من المذنبين اللهم فك أسر المسرورين من المذنبين اللهم فك أسر المسرورين من المذنبين اللهم فك أسر المسرورين من المذنبين إنك على كل شيء قدير اللهم أرنا الأجائب قدرتك في جميع الكفار ومن والاهم وفي المنافقين ومن ناصرهم وفي الشيوعيين ومن شايعهم وفي جميع المخبرات ومن تابعهم وفي جميع السياسيين ومن ناصرهم اللهم أرنا الأجائب قدرتك فيهم اللهم فك عصرنا اللهم فك عصرنا اللهم استر عوراتنا وآمن رواتنا اللهم استر عوراتنا وآمن رواتنا اللهم استر عوراتنا وآمن رواتنا صلواتنا اللهم احفظنا اينما كنا عونك عونك يا الله عونك عونك يا الله على كل المتكبرين اللهم أرنا الأجائب قدرتك على كل المتكبرين الجبارين اللهم أرنا الأجائب قدرتك اللهم زلزلهم تذليلا اللهم دمر قواتهم اللهم اللهم دمرهم تدميرا اللهم إنهم يجتمعون اللهم شتت شملهم اللهم فرق جمعهم اللهم فرق جمعهم اللهم زلزل تحت أقدامهم اللهم زلزل تحت أقدامهم اللهم دمرهم تدميرا اللهم اجعل قيدهم في تدميرهم اللهم اجعل كل تدبيرهم تدميرا عليهم اللهم دمرهم بقوتك اللهم المخبرات طال ليل هؤلاء التقاة اللهم دمر طغاة اللهم دمرهم تدميرا اللهم دمرهم اينما كانوا ولو كانوا في بروج مشيدة اللهم علم قوتك فيهم اللهم علم العجائب قدرتك عليهم اللهم زلزلهم تزليلا اللهم انا نسالك ونتوسل اليك بدعاء الصالحين منا ونتوسل اليك بدعاء الصالحين منا ونتوسل اليك باسمائك الحسنى وصفاتك تدميرا اللهم أرنا فيهم يوما أسودا كيوم فرعون وهامان وقارون وأبي بن حرب وأمية بن أبي صلت اللهم دمرهم اللهم دمرهم اللهم اجعلهم نسيا منسيا اللهم اجعلهم نسيا منسيا إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستقيل يا حي يا قيوم برحمتك نستقيل اللهم أنقذنا يا مجيد قوة إلا بك يا الله إن هؤلاء قد يريد أنهم على كل طاقة الله قدر طاقتهم اللهم علم بهم عنا قوة تفوق قدرتهم إنك على كل شيء قدير يا ذا الجلال والإكرام يا رب العالمين يا ناصر المؤمنين يا ناصر الصالحين يا ولي الصالحين اللهم إنك أنت الواقع على الراحمين اللهم يا خالد الهم ويا كاشف الغم مجيب دعوة المضطرين رحمن الدنيا والآخرة ورحمهما أنت ترحمنا فارحمنا برحمة تغننا بها عن رحمة من سواك اللهم فارحمنا برحمة تغننا بها عن رحمة من سواك اللهم أنت الرحمن الرحيم فارحمنا برحمة تغننا بها عن رحمة من سواك ومن الصالحين إنك على كل شيء قدير وبالإجابة تدير يا أرحم الراحمين الصديق وعمر الفاروق وعثمان ذو النورين وعلي الحسنين وعن الصحابه اجمعين وعن التابعين وتابع التابعين ومن تبعهم باحسان الى يوم الدين يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اقض حاجاتنا برحمتك يا ارحم الراحمين سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فأقم الصلاة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 عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون فمن هاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندوا أبناءنا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 شيئا عدا تكاد السماوات يتبطرن منه تكاد السماوات يتبطرن منه وتنشق الأرض وتنشق الأرض وتهر الجبال حتى أن دعوا للرحمن ولدا وما الرحمن أن يتخذ ولدا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له الله